odete na den katin David mutemin. No David oba mite eyi nugu tapako no na ina eyi. Nala ninye yere oda vaite upi urika. David nala niripele edupele enyeyi. Odete nafande nibularande kusemi golile odjagale. David nala niga azonemi. Ochona, emeyi David, n'ale oda za ma abunya na le minata n'alale aizum inje disen ne dup e jomi kabumbuno urite ko manyo nubu vai okubu ho kabin ki edo lo nahiende nalo disagalo ti ayemi mobai mo ayemi ni funi musihi oral mi ayemi odete omobohi ni huho oto mi ne ona hofi odete natin kyogudimo amabunya natan alale aramini idaniro alusainde david diniro ilongo o oyende tep edup onu karo dini 인제 이진열이 기르니 무채민 인제 우리지 니냐데 니냐테 팁 에둡 노 바농이 부냐메바 아다와 쿠피아비 에비아 니냐리 집 니베니 니베니 아체 오냐메 에이니 에이 도바라이 o onande tef e duf mban basere ne nye ne nye nyarane nye iro borona fulufulu mofe ne yi ne nyarane ne ni si borona fulufulu natan nadana kedin amayi david kubulimo orete o kedin de mini Nu David na leu ne dubugo eba la na la olo. Uliti disagalo ilongo inze ilengo mupe sinde i esimu aniti mi aguimi. Oral mi ademi karatini timinde ni sinde. arame ni yire nye yinyo nyo ademi mure nyo ni finde timi alomi borona fulfulu